الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول لك صلى الله عليه وسلم Kalau dia sendiri, orang tua, kan pun tadi pada duri مرتين في كل يوم أحد بين الأرض والعشاء في كتاب اللفظ الفقهي الذي ألفه مدينة الشيخ صالح بن فوزان رحمه الله رحمة واسعة آه ní báàbù tí a wà òun náà ní báàbù tí sàlàyé fún wa bí màá ní sọ ohun lè máa ní àsọlá àwọn kata ṣe lófin fún ẹni tó bá jẹ ìmáàmù nínú òun láti máa ṣe ẹni tó bá jẹ ìmáàmù kí làwọn kata ṣe lófin fún wọn láti máa ṣe. àìsàn ayé àwọn kata pọ̀ ṣáájú láti lè padà síbẹ̀ lọ. Peter ó ti máa tẹ̀síwájú lẹ́lẹ́ yìí. Òun ni ọ̀rọ̀ kan tí àwọn bákan náà wà bá sọ láti lè ṣàlàyé ìtàkùn ní ìṣe ní fífúyẹ́ torí pé nínú tí òfin fẹ́ fún ẹni tó bá jẹ́ ìmáàmù òun ni kó má jẹ́ ẹni tí ó máa dààmú àwọn tó bá ń kírun fún kọ́ má kó ìnira bá wọn lọ́nà òun lè fi kó ìnira bá wọn òun náà ní kí irun rẹ̀ kó jẹ́ sí wípé tààmù bí ìfowó àgbẹ̀ ìsinmi gbogbo yẹn tí wá ní ìṣèlú fúfúyẹ́ yìí kí làwọn ọba tó bẹ̀. nínú àwọn ọ̀gá tí àwọn ọba ti sàlàyé ṣáájú lórí ẹ̀ gẹ́gẹ́ bí tí a bá wa hábẹ̀ tí wọ́n sọ. wọ́n ní wà lẹ́yìn ìyẹ̀sùn hábòhò ìsmáàmù bí àdáyé àrùgáàmì háà. وواجباتها وسننها على الوجه المطلوب ولو أني أنتي a ó rí i pé irun yẹn pé pérépéré pípé pérépéré irun yẹn yóò wà pẹ̀lú irun náà. níbi mímú àwọn orígun rẹ̀ wá ó di ẹ̀ka ṣe orígun rẹ̀ ká ṣe é bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn bẹ̀ a ó sì bó ti yẹ ká ṣe é bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ súnà náà a sì lójúpọ̀ náà bí ṣẹ̀rí àtẹ̀fẹ́ ká ṣe é. bákan náà àwọn ìwọ̀ta pín ìbùnlá mú òbí ìṣe ní húhúyẹ́ yìí etí òfin ẹ̀sìn pa wá láti ẹni o tó sì jẹ́ pé amúrún ní sí nǹkan kan ní tá a sàbí ti rẹ̀ tó yẹ pé ìsàbí ti rẹ̀ yìí yẹ́njú ìlànà fàálà sallallahu alaihi wasallam ìsàbí ti rẹ̀ ọmọ lọ síbi tí àlejò náà bá ṣe máa fàálà nàbí sallallahu alaihi wasallam wàhálà lọ́ba àlejò táàlẹ́bí náà sì wo máa tó máa ń ṣe gbogbo wa kódà wà á máa rí òun náà pa wá láti ẹ̀ka sí bẹ́ẹ̀. láìlá ṣáwátì màmúù kò ní jẹ́ ìtí àwọn èrò ẹ̀yìn tí ó jẹ́ ìgbádùn tiwọn nìkan. torí pé tá a bá fi sí ìgbádùn táwọn èrò ẹ̀yìn nìkan. a rí pé oríṣiríṣi òun ni tí ìfẹ́ inú àwọn èèyàn tí ọmọ ní. oríṣiríṣi wa náà ni a gbọ́ àwọn irun míì táwọn èèyàn kí pàpà jùlọ nínú tó kọjá yìí. mo ti ẹ̀rí kan lórí fóònù mo kọ́ ọ̀rọ̀ báyìí kọ̀ǹpútà ni wọ́n bẹ́ẹ̀ kọ̀ǹpútà ló sẹ́yìn. báwọn báwọn india ni wọ́n ní kò yé báyìí gbogbo ìrún tààrí wọ́n fi àti ìṣáàbí gbogbo ẹ̀ tààrí ìrẹsẹ̀ ni wọ́n sì fi wáyé gbogbo ẹ̀ pátápátá ìrùkọ́wọ́ ìrùkọ́wọ́ two minutes nípa gbogbo ìrùkọ́wọ́ ẹni bá rí kébìnrin sọ̀rọ̀ ẹ̀jẹ̀ yìí lẹ́nu padà nù lọ́nà ìbánu. tẹ́wájú gbòòrò mọ́sálásí yẹn káwọn sóòrò mọ́sálásí mọ́sálásí yẹn kú gan ẹni tó bá ní kí wọ́n sọ yìí lórí lẹ́sìn náà yóò jẹ́ ìtàgé mọ́sálásí yẹn kú gan nítawọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn fẹ́mi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n fà sí ilé yẹn. òun ni àwọn akọ́kà sí wípé kèése ìtẹ́mi àwọn èèyàn máa ń fẹ́ o òun ni wọ́n gbà lérò pẹ̀lú níta àpè ní kí màmú ṣe ní kúkú yẹ níbi irun níta màmá hábẹ tí wọn sọ nìyẹn nínú àwọn ìta àbámi náà ń sọ lórí ẹ láti lè gbàgbọ́ yé kí màmú ọmọ jẹ fatal ẹni tí ó máa kó nira bá wọn èrò ẹ̀yìn àwọn ni wàhálà tàbí àlùmọ̀tòló ìtumọ̀ ìṣe nínú bí ẹ bá fẹ́ ń gbogbo ẹni tó bá jẹ́ imam ó wà lè tètè sọ̀rọ̀ àlà àdìnà ìkàmáàrí mẹ́ta tẹ̀sílì. òun náà ní kéèyàn dúró lórí ìta lè pé ó kéré jù nínú fẹ́ pé kéré yìí yóò sì jẹ́ pípé fún àwọn nǹkan tá ó bá ṣe mẹ́ta tẹ̀sílì nínú àwọn àdáàrú tá a máa ṣe lórí ìrun gẹ́gẹ́ bí subhanallah bihamdi. ìṣẹ́jú kúkú yẹn bẹ̀ yóò jẹ́ ìlú kéré tí wọ́n láàyè ṣe. bákan náà wàsáyé àdìsáyé sọ̀lá àti gbogbo àwọn orígun yòókù náà tó so ìrun papọ̀ àwọn ìpín ìpín tó wà lára àwọn. وأن لكمال التسبيح بالركوع والسجود èyí tí wọ́n sọ yẹn tóra lè máa rò wípé wọ́n á ní adina alikamal àwọn ẹni tá a pè ní adina alikamal èyí tó kéré jù tá a sọ wípé tó sọ yìí ti pé níbi kẹ́límà ìsàmọ̀mọ́fọ́lọ́ tá a máa ṣe gẹ́gẹ́ bí tá a máa ṣe níbi ìrùkù ni àbí tá a máa ṣe níbi ìforíkalẹ̀. هو أن يأتي بثلاث تسبيحات هنا كي يوصي تسبيح وكي يوصي متعة سبحان الله سبحان الله سبحان الله gbogbo wípé ọsẹ kúkú yẹ ògùrọ̀ má ṣe mẹ́ta àìsí mẹ́ta rẹ ó mọ̀ yí pé ọ̀hún ṣe bá a níbi tí máa ṣe. تركوا مقالة أسئلهم بيها على أنهم بتاع مثلا نبي يقولنا سبحان ربي العالى سبحان ربي العالى إلينا وترسكنا وترسكنا على الأقل وصلنا بتاع وإذا آمر المعمومون àfẹ̀kọ̀wéyè tí àwọn tí á kírun lẹ́yìn èrò máa táwọn náà bá wá gbọ́lá fún kí màmú kọ́ fàágùn wàhálà ló ń yẹ tó sì jẹ́ sí pé òǹkà yìí ó ma lórí wọn náà kéṣe kó bá dúlé ájà kan tó ní bùkátà sí ó kún بحيث يكون رأيهم في طلب التدوير واحدا níbi tó ti jásí pé gbogbo wọn náà lẹ́nu wọn kò rí pé kí ìmáàmù tí wọ́n bá kí ń fún wa àfihàn gbádùn kùránì kíkà lẹ́yìn wa tí wàá kẹ́rẹ́ ju nìkan ka abáni kò sábúrú bẹ wọn ní padà bá àgbà kò sábúrú bẹ àyè tó ń gbéra lè má wọn sọ̀rọ̀ à kí màá mú o fa ìlú yẹn dùn fún wa bí kò ká kí n kó gùn lèdè báyìí lè má sọ̀rọ̀ láti lè fi àwọn aburú tó wà láti lè fi wò kí làwọn aburú tó lè wáyé bẹ̀ náà òun náà ni àtẹ̀fíì àtẹ̀fín ìlénisá ìyẹn níbi kíni níbi kó ṣe wípé èèyàn bá ń fàákùn pọ̀ nígbà tó ṣe wípé àwọn tí wọ́n bẹ lẹ́yìn à wọ́n ní àwọn àjà oríṣiríṣi bẹ́ẹ̀ ni wọ́n fi jẹ̀ máàmù ní gáràjì ìmáàmù gáràjì tọ́wájú pé kí ọba kírun pé ọba ti ka bíi péjì mẹ́rin lága alákọ̀ọ́kọ́ kòyé ṣe àtàwọn tí sábà lálẹ́ ìwà tètè wọlé àwọn àwọn afọlẹ́ ti fi bàbá yìí tẹ̀sí o kẹ́ni tó fẹ́ wọ mọ́tò wọn bàbá mọ́tò wọn lè tẹ̀sí o torí pé ó fẹ́ kí irun ni irun wà lẹ́yìn ẹ̀ tó tó ti irun wà lẹ́yìn ẹ̀ ọ̀gá yóò wà lẹ́yìn ẹ̀ mọ́tò tó wà lẹ́yìn ẹ̀ kápọ́ọ̀sì náà ni àwọn tí wọ́n lé ìdáhùn tó ní kó wò kírun náà ṣe wá bẹ̀rẹ̀ tíwájú ìbámọ́ra wọ́n ti jáde náà dáhùn ọ̀dùnkẹ́ ló kírun náà ọ̀run ọmọ jáde náà dáhùn Islam ló fèsì rí ayé gbogbo àlàáfíà sọ yóò ṣàlàyé fún wa kò ní sí àlùkò kò sì ní sí tẹ̀fùrí. lábala ìfúrọ̀rọ̀ òun ni tẹ̀fìrì ti lè wáyé. látara tẹ̀fùrí òun ni kéèyàn náà wọ́n ṣe àwọn orígun yẹn bó ti yẹ kó ṣe é. tí ó máa kí ẹyẹ dáka pàkà pàkà pàkà nígbẹ̀ẹ́ orúkú kò ní dìde lẹ́ẹ̀ta ló ó borí kalẹ̀ kò tí lórí wọn ò ní tí kalẹ̀ yàrá ó ti gbé nàró padà. gbogbo àwọn ìwọ báyìí kọjọ ìwé ilé ìtọ́lọ́hún fún retí lọ́dọ̀ wa. àbáwá ìmọ̀mọ̀ jẹ́kẹ́ ìkìlẹ̀ yìí àwọn náà ní kọ́ọ̀lù ìfọkọ̀ ọ̀rọ̀ àwọn àbáwọ̀ ní ìmọ̀ àkùrọ̀ àti. ولا يزيد الإمام في الركوع والسجود على ثلاث تسبيحات wọ́n ní kí màámu ọmọ jẹ́ kí ọmọ ju tẹ̀síbíhù mẹ́ta mẹ́ta lọ kí ó máa ṣe nígbà tó bá kírun fáwọn èèyàn. wọ́n ní eléyìí láyọ̀ arékù máa wá lára ẹni ẹ̀lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àlùmọ́sílà ó ní onítàkó ìdíwọ́pọ̀ alákọ̀ọ́lá lẹ́yìn. wọ́n ní lẹ́yìn onítàkó ìdíwọ́pọ̀ alákọ̀ọ́lá lẹ́yìn anáwó káyà yẹ sílùú àlàdá ẹ̀ka bẹ́ẹ̀ lọ. lẹ́yìn rọ́gbọ́ta sọ ààrà pẹ̀lẹ́kọ́ yìí tẹ̀kọ̀tẹ́ yìí wọ́n lè ọ̀pọ̀pọ̀ àwọn ìsojúkòkò àwọn sọ̀rọ̀ òun ló máa ń ní ìsíkà níbi orílẹ̀ fún ẹ̀ nígbà míì. aláyà fún nàdáríkà tẹ̀kọ̀wé lánàá ìfagun anẹ́bí lọ́pọ̀lọpọ̀ náà a máa wáyé níbi tó bá jẹ́ àwọn ìnáwó abẹ́rẹ́ báyọ̀ láti kí ìnáwó abẹ́rẹ́ a máa kó ń pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ mú sí àwọn ọ̀nà yẹn lọ nítorí wípé kò ní sí àwọn ní ájà kankan tí yóò ní bùkátà sí káàlẹ́ ní òòlù wọn papọ̀ lórí eléyìí. nínú ọ̀rọ̀ tí àbáwa sheikhul islam ìtẹ̀tẹ̀ ìyá rahimahullah nínú ọ̀rọ̀ tí bàbá fawzan tó wá mí wọn lè sẹ̀rẹ̀ o ayé zida kọ̀tọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ imam kó lékún àlàkọ́dé lè mọ̀ṣúrẹ̀ ju déédéé òdiwọ̀n tá a ṣe lópin lọ. wọ̀nyá gbàgbé wọ́n ní ìgbọ́kọ́ ányá kwara bọ́ọ̀lì bá ní kó máa ṣe lọ́pọ̀lọpọ̀ gbà màá dáhà nàbí sallallahu alaihi wasallam aliwo bọ́ọ̀lì bá òun tá àlẹ́ nìyà máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ẹ kọ́rọ̀ àwọn àlàyé díẹ̀ díẹ̀ táwọn sáǹfà níbẹ̀ nígbà tí túmọ̀ náà lè wọ ẹjọ́ já bákan náà wọ̀yẹ̀ sí ìlú wọ̀yẹ̀ ń tuntun lè lọ́sìlá àlébùgbà rí àwọn lémú a sì máa dí yẹn gbà rí àwọn àfààfù gbà mí àlébì a sì máa ṣe fúfúyẹ́ gbà mí lórí yẹn kùsù yẹn lè lọ́sìlá ìyẹn fún èyí tá àlébì bá rí pọ́ máa nínú méjìlá lẹ́gbẹ̀ẹ́ ṣe. lórí àwọn eléyìí nípa nẹ́bí máa fàágùn ìsì máa lékún àwọn àdìsí kápẹ́tà ti kà wọ́n sẹ́yìn tó sàlàyé lẹ́yìn nínú ẹ̀ ni àdìsí alex bunu Malik ó sọ fún wa yìí pé. ó ní máa sọ lẹ́yìn tó wà ọ́ àríwá mi kọ́ mi ò kírun lẹ́yìn ìmáàmù kan rí àkọ́fà sọ dáadáa kírun rẹ̀ wá máa ní fúfúyẹ́ wàlà àtàmbà kírun rẹ̀ ó sì tún pé mina nabi sallallahu alaihi wasallam kótó bá anabi tí máa ṣe ìrún ní fúfúyẹ́ lọ kótó bí ìrún anabi tí máa pé lọ. وإن كان لا يسمع بكاء الصبي kódà bó ṣe yẹ fi pé ní ẹnìjà máa gbọ́ ẹkún ọmọdé míì nígbà míì táwọn bá gbọ́ ẹkún fàyọmọ́sì àníbẹ̀ wàá ṣe ìrùn yẹn ní fúfúyẹ́ ìyẹn fẹ́ ṣàlàyé fún wa nínú àwọn ìdí máa fà á táà lẹ́nu máa fi ṣe ìrún fún yẹ wọn náà tí wọn náà bá jẹ ìmáàmù máa rò pé eléyìí ṣé ó ní ìlàpá kan níbi irun rẹ ṣé ó ní àdínkù kan níbi irun rẹ ó kírun ẹkú pọ̀ ẹkú àwọn ọmọdé pọ̀ lẹ́yìn rẹ níbi irun nítorí ọmọ yẹn tó fi sunkún ẹni lọ́màá ó súnmọ́ kí ìyá rẹ̀ ọmọ ìgbà rẹ̀ ṣùgbọ́n òní jẹ́ pé à ń kírun lọ òní jẹ́ kó lè fún ọ ní tọ́fẹ́ nígbà ẹ̀fẹ́ fún gbogbo àdúrà ti bẹ lórí lẹ́yìn tá a máa ṣe lẹ́yìn sọ̀dáàtì ìbọ̀rọ̀ ìbíyà gbogbo ẹ̀ pátá lọ mẹ́ta ní ti tẹ́tẹ́ kọ́ ọ̀ká náà nígbà tó ọ̀rọ̀ bá ti ní báwọn wàá ṣe ìsọ̀rọ̀ lórí ẹ̀ tó gẹ́gẹ́ bí alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́là náà máa ń ṣe. ó torí pé ní màmá àbàtà anábì ń páyà á ń tún tánà ó ń mà pé tóun bá ṣe é tóun bá fa ẹ̀rùn yẹn kù tóun ṣe ní kúkú yẹ kọ́ má jẹ́ ìdààmú kọ́ má jẹ́ fìtínà fún ìyá ọmọ náà sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́là ètò yẹn lè ṣe kìyà sí ẹ̀ náà ni ó lè má jọ ọmọ ní sunkún tí wọn lọ sí àwọn ájà kan ló lè ta wọn lẹ̀ kan gbogbo yẹn kó láyé jọ wọn tó ẹ̀kọ́ lówó ṣe ìmáàmù àwọn yòókù lẹ́lẹ́ ìdáhùn nínú ọ̀lù lọ́wọ́ bẹ̀rẹ̀ sí pa kéwùkùn gbáà irun yẹn náà ni wò ní síbẹ̀ mẹ́ta ti pẹ́ yìí lórí pé tí wọ́n máa lò ní wípé tí wọ́n bá dé ní ẹ̀ta pọ̀ nínú ẹ̀kọ́ gbọ́dọ̀ lọ́kẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ bá ọba náà ń pa lọ báà bí ni wọ́n ní ni lórí bá àyọ̀ padà sáré yìí torí di eléyìí àrẹ́bí máa ń ṣe eléyìí láti lè fi rọ́ à kí ni á lọ àwọn tó wà lẹ́yìn rẹ̀ ìnira fún wọn. bákan náà àbáwọ̀ Anas bọ́nà báyìí ni wọ́n pàdé sí wa eléyìí tí wọ́n sọ yẹn wọ́n fún wa ní làbárí ìṣe àlẹ́bì bákan náà wọ́n tún wá gba òmíì wá tá a lẹ́bi sọ lọ́rọ̀. وني قال النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم قال أنا النبي صلى الله عليه وسلم قال إني لأدخل في الصلاة إذا ما ونور وأنا أريد إطالتها irun tí mo wọnú ẹ yẹn ó gbà mí ní pé á ṣe àwọn nǹkan rẹ tí ntí òwò ajé sábà bí ayé nípa àgùnmá asmá àbùká sọ̀bí ẹni òní kí wọ́n wá gbọ́ ẹkún àwọn ọmọ kéékèèké tí wọ́n sunkún yálà àwọn ló mú wọn bá sí i àbí àwọn ló mú wọn bá sí i ti sọlá sí màá wá ṣe é ní kúkú yẹ ọ̀sán màá ṣe ní fúfúyẹ́ níbi irun mi yẹn mímá álámù bí ṣídàtì mi ṣídàtì wájú ìmú mi yìí ẹ̀rí látara mímà pé ìbànújẹ́ yóò lè lára àyà yẹn inú rẹ̀ ọmọ lórí nǹkan wà yẹn mẹ́kùn èyí látara ẹkún ọmọ rẹ̀ abẹ́rẹ́ náà eléyìí fi hàn wáyé pé àti tàbúrò tẹ́lẹ̀ kejì kó jọra wọn ìkẹ́kẹ́ ìṣe ìkẹ́kẹ́ ọ̀rọ̀ rìwọ́nà méjì kẹ́kẹ́ yàtọ̀ ọ̀fẹ́ náà ni fàwí ìtọ́látà nínú kó so bàyáàni kí lè wà nẹ́bí náà ní kílẹ̀ kó tó wọnú òun yẹn. torí pé a máa bẹ́ẹ̀ wo pé à kìí ṣe wípé ó ní lérò tẹ́lẹ̀ náà ní kó wọ́n fẹ́ ṣe ìtọ́lá kó tàbí ìkùlọ́ fẹ́ ṣe àlàyé ìlànà kí àwọn arábọ̀ tẹ́lẹ̀ náà lẹ́nu ẹ̀fẹ́ ṣe ìtọ́ ọ̀fẹ́ ṣe ìtọ́ là ṣùgbọ́n bùkárù ọmọ yẹn lọ́kọ́lí kí ni lọ́kọ́lí tàfíìfù máa lọ́wọ́ àwọn àmọ́ wàá rí mú jáde bẹ́ẹ̀ pé tàfíìfù yẹn tó ṣe yẹn kò ní ìlàpá tó wá tẹ̀ wá lú ẹ̀mí rẹ̀ pé dójú wọn ti tàfíìfù ni. àwọn àti tìyá sí ẹ̀ náà lórí tọ́ba jọmọ́ bẹ́ẹ̀ tààrọ́ ààrẹ̀ lórí àwọn èrò ẹ̀yìn wa tí ó sì ní kọjá kíni tí ò ní kọjá ìtawà àpáàpè ní tàhàfíì tí wọ́n ti fún wa ní definition rẹ̀ ló fi tàkàlẹ̀ lọ. àbáwá ìmáàmù Nawawi rahimahullah rahmatan wasi'a gẹ́gẹ́ bí àwọn afáwa fàwùdán ni wọ́n ti sàlàyé ẹ̀. wọ́n ní kọ́ọ̀lá ní kùlàmà ẹ wọ àwọn àbá àkọ́nà tó wá sí dáadáa fún wọn ẹ wọ àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀. wọ́n kàgbé wá kàgbé pé kọ́ọ̀lá ní kùlàmà abẹ́ẹ̀dìgbà. ẹ wọ ká àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ̀ ní ìyẹn o. wọ́n kàgbé wá kàgbé pé kọ́ọ̀lá ní kùlàmà.

ṣùgbọ́n bàtà wa ti pààrọ̀ ara ló ti ṣe láti tọrọ tó wá ṣàtìyà ẹni yẹn ó lè má mú wa tẹkẹrẹ ó lè má mú wa lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ yẹn lọ́wọ́ torípò lè ti ní àwọn àgbà lọ́wọ́ tẹ́lẹ̀ tóun náà ti rò pé àtọ́wọ̀n ní lọ́wọ́ tẹ́lẹ̀ fáàkì ni tí o lè fẹ́ fi rọ́ọ̀dù ọ̀rọ̀ tó sọ pàápàá jùlọ tó bá lọ lè wo kí màá ti tiẹ̀ pẹ̀lú kí màá tòun tóun fẹ́ ṣùgbọ́n pàtó wá ti díẹ̀ mọ́lẹ̀ ìgbọ̀rọ̀ tí mo sọ yìí àwọn àpá àti wọn sọ ọ̀rọ̀ mú òun lélẹ́yìí àkótó lè rọ́jú ọ̀rọ̀ yẹn yóò tún bá tù ẹ̀ sí ẹni tó sọ̀rọ̀ yìí yóò tún bá tù rẹ̀ sí lẹ́ẹ̀kan sí kótó ẹ̀ tó lè tẹ́kẹ́ ní o kótó lè fìdí èké wà ní rọ́jú ọ̀rọ̀ yẹn tó fi lè mọ́lẹ̀ jẹ́sà ọ̀gbọ́n ọ̀rọ̀ ìlú dára bá san àbá àlẹ́ ẹ̀sán olóore o. bàbá ní sọ pé wàsíláàmù kọ́sílẹ̀ ìkìrọ̀ á fìlẹ̀ àhàbí kánà lè ásàbì àhàwáì. wọ́n náà bá sọ pé ìyàtọ̀ síra wọn dé tí òdiwọ̀n akéwùtẹ̀yìn ọ̀kà fìlẹ̀ àhàbí níbi àwọn àdìsí àmẹ́bí tí wọ́n gbà wá kánà lè àhàwáì a máa wá pẹ̀lú bí háàlù bá ṣe rí yẹn pé bí àwọn tí ń kírun bí àlù wọn bá ṣe rí ṣé àlù àwọn wọ̀nyí tí wọ́n jẹ́ nìkan tí wọ́n kánjú tí wọ́n ní bùkátà sáwọn nǹkan kan tí wọ́n fẹ́ ṣe ni àbí gbogbo wọn náà ni wọ́n sinmi tó jẹ́ pé níbi kí wọ́n kírun yẹn gan ẹ̀kọ́ náà ni wọ́n tún fẹ́ kọ́ mẹ́ẹ̀. tẹ́lẹ̀ bá ta kùránì fún yẹn ẹ̀ ẹ̀ ń fẹ́ kó dákẹ́ mẹ́fẹ̀ẹ́ fún wọn tó kà ọ̀gbọ́n ẹ̀ lọ́nà fún àwọn ẹlòmíì ní kìrọ́ àbẹ́ bákan náà àwọn tó ń sùn ọbẹ̀ kírun ní ayé bẹ́ẹ̀ àwọn náà wọ́n máa rí wípé àwọn ti farabalẹ̀ lórí pé bí wọ́n bá ti wù kí wọ́n kà á tó látara eléyìí nígbà tí eh, wá sọ àwọn èèyàn òun náà ó ka bó ti bá yẹn wọn ni wà káàlẹ̀ nàbí sallallahu alaihi wasallam wọn làwọn ẹbí jẹ́rìí kan ṣe pé yálà min hàlẹ̀ mùmìnì a máa ma ìṣesí àwọn mùmìnì fi wọ́n ti ní gbogbo àsìkò kọ̀ọ̀kan. àdáhùn yòkùtìrú na tẹ̀síwìlà pé àsìkò yìí àwọn gan fẹ́ káwọn kọ́ kí n tó kù fàyùtọ̀ òkèlò bí ẹ̀ ànábì náà wà kàkéwù tó kù fún wọn dáadáa wọn gbà nù ayé àkùrá yìí dáadáa lẹ́yìn ànábì. wàbí wọ́n pẹ̀tẹ́ gbàmí sí máa bẹ láàyò tèrú nàwó wọn ò ní bọ́lá fún kí àwọn kàkéwù tó kù lè mọ́dẹ́rẹ́ torí àwọn àwọn àwárí kan yẹn bá àwọn ìṣẹ̀lẹ̀ kan àbáwọn àṣẹṣí kan tó lè ṣẹlẹ̀ àwọn àwọn àwọn ẹ̀sìkúùsì kan tó lè wáyé tá a lè ṣe lédè Yorùbá náà ni àwáwí náà ni ó ti yé pé àwọn nǹkan kan ìdí kan tó lè fà á wàdàrí àbí tọ́jú bẹ́ẹ̀ fáyọ̀ bá fífò ànẹ́bí náà wàá ṣe ní fúfúyẹ́ fún wa. wàbí wákọ̀tí ẹ̀tún wàhálì kẹta yẹn o wàbí wákọ̀tí òun ni àdìsí àkàlẹ̀ ẹ̀ka lásìkò míì yòrídù ìtọ̀ látà àdìsí àmà fẹ́ fàáhùn níbi àrùn lórí látara àwọn ẹ̀fọ́ àwọn ẹ̀yọ́ òkàdú. ọ̀yá sínú òkú káàsọ̀ mi ṣùgbọ́n àlẹ́ yìí wá lè gbọ́ ẹkún ọmọdé fàyọ̀ áfíkù àlẹ́ yìí wá lè fi ẹ̀ kàmá sábà dàdáyé kàfẹ́ ìsọ̀hìn gẹ́gẹ́ bí lè ti tìtì mọ́lẹ̀ níbi àdìsí ti o níbi àdìsí ìsọ̀hìn kàkàlẹ́ yìí ẹ bá ti ká àdìsí kan tó fi di eléyìí dáa sọ̀rọ̀ tó fi di ẹ̀múlẹ̀ tó tọ́ka ní ti dáa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. bákan náà nínú kókòrò tí bàbá tó fẹ́ nulẹ̀ bí àṣà àwọn Yorùbá wọn ní tí wọ́n tó pẹ̀kẹ́ nù lórí eléyìí. wọ́n ní yúkọ́rọ̀ wáyọ̀ hafi fàdí ìmáàmù bí sọ̀rọ̀ wọ́n kọ́ kí ìmáàmù ọmọ àṣẹ ní kúkú yẹn bí irun tàbí báyìí wọn wá fẹ́ ṣàlàyé rẹ̀ ẹ̀gbà ẹ̀gbọ́n mọ́sálì wa tí mọ́sálì ẹ̀fẹ́ kékeré o wọ́n fẹ́ ṣe bàyàn ẹ̀ríkà tàbí báyìí láyà tàmákánù máa wúlò máa mú un mẹ́nà ìyá bẹ́ẹ̀ máa nù ẹ̀ríkà eléyìí tí ò ní lè gé kí àwọn èrò ẹ̀yìn kí wọ́n mú nǹkan tá a ṣe ní súnà wá níbi irun kàkìrọ́ á sì súrà gẹ́gẹ́ bí káka súrà lérí irun. bí káka súrà tó lè bá díà lórí irun. wàlìyàn bìtàlá ti tẹ̀sí ha ẹ pé kàkìrọ́ á sì súrà mi ẹ kàn mú wa wọn àti ìjọba rẹ̀ síbi kankan báwo láti wá gbọ́ inú sọ́ọ̀tù fàtíà ni a lè lé ètò jẹ́ kíní fún wa tó jẹ́ kíkà fún wa lórí ìlú náà ní kàkà sọ́ọ̀tù fàtíà. bákan náà a tún lè tú pẹ̀lú pé súrà tí wọ́n mú wá bẹ̀ yẹn bẹ̀rẹ̀ máa rí fà. làbùkà lè dín náà ayé sọ̀rọ̀ tẹ̀. máyà sọ̀rọ̀ tó lè máa wáyà sọ̀rọ̀ tó المعروفة وهي سورة الفاتحة kíka sọ́ọ̀tù ìbáṣíà wà ní díà ní fẹ́lájẹsì àt àti káṣe àwọn àkáwù tá a máa ṣe láwọn oríkèéríkè kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìrùkù ní ìrùkù ọ̀sùn yóò àti ìbúrúkálẹ̀ káṣe wọn kúkú mẹ́ta mẹ́ta. kí ni wọ́n aráwọ̀ náà wọ́n ní ṣe wọ́n ní eléyìí o yóò kọ́ra òun wọn kọrú ìṣe ní fúfú yẹ bẹ́ẹ̀ akọ̀ká máa ṣe bẹ́ẹ̀ lórí wọn. wọ́n yẹ sọ́nà wọ́n ṣe ní súnà àyọ̀rọ̀ tìlà ìtọ́ à àyọ̀rọ̀ tìlà ìtọ́ a kéèyàn máa ka kéèyàn bá kà àwọn àyàkọ́ àtẹ̀yàn bá kà ká máa kà á ní sísẹ̀ntẹ̀lé ẹ̀rì tẹ̀rẹ̀tìlà ní sísẹ̀ntẹ̀lé kìí ṣe tí kára ọ̀dọ́ọ̀lì rárá ìyẹn wọn kà ní sẹ̀tẹ̀lé alihamdulilayi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin sísẹ̀tẹ̀lé nìyẹn. الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ما يولد الضالين لا èyí wọn kà á fún ó tún farabalẹ̀ nínú kíkà tẹlifí kírun máwọn èèyàn tá a sáwọn tẹlifí kí fáwọn èèyàn lọ́dún yìí tá a rẹ ń tẹjẹ mọmọ àtàwọn ọmọ yìí tàbí ilẹ̀ ti dáhùn sí nàbí àwọn ẹ̀sán tó kí yín òbí wọ́n mi gbọ́n ẹ̀rọ mi kí láàyè mi lóyún àbí kò sí sọgbálẹ̀ báàrí lórí ẹ̀yìn lórí táwọn àdúgbò kọ̀ọ̀kan níta tí ẹ̀ ti lórí nẹ́ẹ̀tì tẹ̀wọ̀n pé yọ kọjá abẹ́rẹ́ láyé ìbòmí. Hmm? nígbà tí yẹn bá fi sóràtò ìkìláàsì kíláàkà mẹ́rin sóràtò ìkìláàsì kíláàkà mẹ́rin ló bàjẹ́. والله أكبر حتى الله أكبر subhanallah káwọn yẹn lọ bẹ̀rù Ọlọ́run kí ni wọn wá ká kí ni wọn wá ká sáyé kájú náà lọ fa ilé ayé kájú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan-an kọ́láàmù méjì kọ́lẹ̀ láàmì àbí kọ́láàmù méjì tẹ̀ láàmì ní òkú dàbí ti ó kọjá tó àwà sí ẹ́ kò kọjá tó àwà káwá yọ tó àwà kátó hajj wa náà táàbí tó gbogbo olùyókù kátó hajj náà wákàtí mẹ́ta nínú twenty four hours nínú twenty four hours káyọ̀ wákàtí mẹ́ta àti káyọ̀ tó bá tó láyé ìdáfẹ́ ti tọ́lọ́ náà nìyẹn. ṣètánù tí wọ́n lérò. bákan náà wàyàtàmá hàlà pẹ̀tẹ̀sìn yóò tún rárá lọ́ra bákan náà yóò tún ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi kẹ́mà níbi àwọn àkàrò tá a máa ṣe subhanallah àti tàṣàrò ìyẹn àdáyá bìkọ́lì yìí máa yàtọ̀ àmàkàrò máa ń kálùpàwò ní déédéé òdiwọ̀n tó ẹ báwọn ti fẹ́ lẹ́yìn náà. من الاتيان تعلو للموى بالمسنون من التسبيح ونبي او مدرسه السنه تعرف ما شيء نبي او سبحان نبي او اذكار ني bákan náà wọn yàtọ̀ bákan náà lérò kó èyí wá sùdúrì yìí tó o bá rọra lẹ́yìn ìmáàmù mi tí wọ́n tún kọ́ farabalẹ̀ dáadáa kó tó rù kú kó o tó dìde náà ó sókè ìmáàmù gbórí nìkan nìyí ẹni wá ti kírun nínú ẹ̀yìn àwọn ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ ni níta sọ yìí ṣe ṣàkíyèsí kó o tó gbé lórí ìbùkù tó o bá pẹ́ lórí ìbùkù rẹ kó o ti tètè borí lẹ̀ ọ bá rí pé kẹ́nẹ́ o ti borí níbi borí kan lẹ̀ ìsàlẹ̀ lórí ìbùkù sì ni wọ́n wà lójú náà owó ti fẹ́ borí níbi ìborí kan lẹ̀. irú eléyìí ìdí wọn fẹ́ fún wa òní káka déwú káka ní sísẹ̀ tẹ̀lé ká sì ṣe sùúrù ká sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi àwọn àdáhùn tá a máa ṣe tí ẹ̀ńtọ́ wà lẹ́yìn wa náà tí ó bìlẹ̀ mú àwọn àdáhùn tẹ̀ náà wà lùgbà tó jẹ́ súnà tí ó sì farabalẹ̀ dáadáa níbi rúrùkù àti ìforíkalẹ̀. bákan náà wọ́n ìsọ́nà lèrè ìmáà wọ́n fẹ́ fún ìmáàmù bákan náà wọ́n ti ní súnà fún ìmáàmù àyìnfìlà rákà àtàlùkúlà kájẹ́kí rákà alákọ̀ọ́kọ́ kó wọ́n máa gùn díẹ̀ ju àwọn àràkáàtì yòókù lọ. nìkan ò lè ábí kọ̀tàdà torí ọ̀rọ̀ tí a bá wa àbú kọ̀tàdà gbà wá. Màlíkà nàbí sọ́mu wá wa àlè wọ́sálà là nẹ́bì wọ́n là nẹ́bì ó jẹ́ nìkan pé. يطول في الركعة الأولى متفق عليه وأنا نجم يكرك على مقوم kágbọ́dé sọ mí yé o kèé ṣe kúkàn eléyìí tí ó jẹ́ tẹ̀fíìrù báàdà mọ̀rọ̀ àtìlẹ̀ hàn náà sọ̀rọ̀ lókè lẹ́ẹ̀kan téèyàn bá ti sọ hàn yẹn báàbẹ̀ tí wọ́n sọ náà bá sọ lẹ́ẹ̀kan ìyẹn ní wàá dìtà mi wípé tíráàkà tó ń fẹ́ tíráàkà lákọ̀ọ́kọ́ yẹn náà bí tí wù kó rí òun sì tún gbọdọ̀ kù díẹ̀ ju èyí tí ó tẹ̀lé lọ. kí làwọn oníkìmọ̀ tó wà ní eléyìí? òun náà ní kí àwọn tí wọ́n tẹ̀sẹ̀ ń ṣàlùwàlá àbáwọn tí wọ́n tẹ̀sẹ̀ ń wọlé bọ̀ káwọn náà ò lè jàǹfà ní. bíbá rákà lákòókò. ẹnu wà wọn kankan àwọn kankan ló mẹ́nu báyìí téèyàn bá jẹ́ ẹni tó ní àmánsà àmánsà tó dì ní àmánsà tó dì níyà ìtara ẹ̀sìn tó ṣe wípé kò so pọ̀ mọ́ ìmọ̀ àwọn nǹkan wọ̀nyí òun ni kí ẹnìkan fẹ́ wọnú ilé kọ́fẹ́ wọnú kí àwọn agbọ́ ẹsẹ̀ rẹ̀ títí pọ̀ ẹ̀rí bí wọ́n bá sọ pé ẹ̀rí lẹ́ẹ̀kan torí àwọn wọlé bọ̀ àwọn ọlọ́dẹ ká ti dúró díẹ̀ lórí láti wọn lórí ẹnìkan àmọ́ sọ́kùtì ní ọmọ ẹ̀mí yẹn pé èèyàn kì í ṣe bẹ́ẹ̀. àlàyé lórí eléyìí àbẹ àlàyé lórí eléyìí àbí ìdáhùn sí eléyìí ọ̀rọ̀ àbáwá Fauzan wọ́n ní wàá ìsàhábò lè lè bìmọ̀ afẹ́ tí màá mọ̀ sí bẹ́ẹ̀ ìdá àhásàbìdá ìdè tó bá fura ma pé ẹnìkan wọlé bọ̀ wọ́n wà bẹ̀ rùkú ẹ̀ ó sì wà níbi rùkú àyìnbó ìlànà kó wa kó ara jẹ́ kí òkú yẹn ó kù díẹ̀ kó máa bá wọn àdá òkú ṣe yẹn kó máa bá a lọ. àtàyẹ̀ làákọ̀ wú dá ìlúbí tẹ́ni tí wọlé wọn ló ń sẹ́kẹ́nẹ́ tó ń lóbi lépa bá ìmáàmù bẹ́ẹ̀. wàlúdíríkà rákà òun náà wà bá rákà. ìhánà dáńlà láti lè ṣèrànlọ́wọ́ mọ́tò gbé ọyẹ́ o. هناك فرق بين إهانة وإحانة hmm? òun làwọn àtúntò tí àwọn bàbá bá ṣe dáwọn ọmọ ẹgbẹ́ àti pé ẹni tó ní ẹnìké kọ́ káńkọ́ tẹ́ǹbàtà ẹni jábọ̀ náà lè gbé láti gbé yàtọ̀ láàrin àárẹ̀ kúmùlọ̀ àti àárẹ̀ kúmùlọ̀ káwọn àwọn àwọn ìṣẹ́ lù èwo ni wọn lù àárẹ̀ kúmùlọ̀ àti kúmùlọ̀ wọn lù ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ń sọ pé kéwù kọ́ ọ̀kẹ́ ọ̀dà sáàsì kùláyé tá a bá tẹ̀ wá rí títí tó ń sọ àti ọlọ́wọ́ àbí ta kó o ṣùgbọ́n ìtú wọn náà lè mú lọ́wọ́ nìyẹn pé à bẹ́ẹ̀ ni àwọn àhánà fún mi lọ bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ àti àhánà fún mi lọ ẹ̀jẹ̀ ní kọ́ à ọ̀dà yàtọ̀ wà ní méjèèjì àhánà fún mi lọ kí oh, ni ìtumọ̀ rẹ̀ ìwọ ni báyìí ọ̀ma wọn náà lè dé fún yẹn lórí bọ́ọ̀mà wọn ni àhánà fún un lọ ìtumọ̀ rẹ̀ kọ́ lọ́wọ́ ayẹyẹ yìí ọlọ́kọ̀ wa ayẹyẹ pẹrẹ yìí o ìtumọ̀ àhánà fún un lọ nìyẹn òun ló ti pọ̀ ní ẹran wí sùwé tí wí gẹ́gẹ́ ni pé àhánà fún un lọ ọlọ́kọ̀ wa nà ọlọ́run bá wa kún yín lọ́wọ́ ọlọ́run bá wa lùtì. torí ti eléyìí mo fi lọ pé wọ́n wọ́n náà ka eléyìí náà wọ́n náà má ka ìyàwó anẹ́tàláwò pé láti fi yẹpẹrẹ rẹ̀ rárá ètò yìí títí àbá sọ ní ìgbéyàwó pé anẹ́tàlá láti fi kún lọ́wọ́ àlàdáríkà lórí kóun náà bá rákà yẹn. bàbá náà lọ táwọn sọ yìí. lima rawahu ahmad wa abu dawud torí sí àwọn ìmọ̀mọ̀ ahmad gbà wá àti abu dawud níbi àdìsí ibnu ubay sorry abi awba àdìsí àbáwá abi awba fi sífàtì sọ̀rọ̀ àti nàbí wọ́n sàlàyé bá nàbí tìmọ̀ sí òkú wa. anáwó káà yẹ kó mo fẹ́ rákà ìgbéra oníbíláka alákọ̀ọ́kọ́ rẹ̀ ti lóòrè àtàlá yẹ́símà wákà àkọ́dà hmm? ní títí gbàgbé pa àlẹ́ bí ọba lẹ́nu tá àlẹ́ bí ọba gbọ́ tuntun ẹsẹ̀ kankan má máa lábì àsúkọ̀ áàdà ìtìrọ̀ ṣùgbọ́n wọn ní ká gbọ́ yé o ìtìrọ̀ ò dáhùn yìí náà kò tún ní kódà ń bá àtúpẹ̀lẹ́ yìí rúkú o táà àtúpẹ̀lẹ́ rúkú o tún wá fẹ́ wọn ṣubú ṣé wọn àwa lè dìde ńlẹ̀ mọ́ni yìí náà kọ́ ọ èyí tó mọ níwọ̀n bí ẹni tó ti dẹ́nu ọ̀nà kó lè fi dékẹ́yẹ kó lè fi wọlé kéde ti pẹ́ ní títì lọ́hùn tí àwọn àti subhanala subhanala kábílì mọ̀ pé èèyàn ń eléyìí ń kọ́ kéésì ṣe pé ọ̀ràn èèyàn náà ni fún màmù náà tí ah, wọ́n ti lọ́ọ́ gbọ́ káwọn ọmọ rúùmù àwọn tí wọ́n gbọ́ pé èèyàn fẹ́ wọlé ìgbà wọn náà wọn àrẹ tẹsẹ wọn àrẹ tẹsẹ rárá o ìmáàmù ló ní ìdájọ́ yẹn tí wọ́n sì fẹ́ nígbà tí ìmáàmù wà bẹ́ẹ̀ lò àwọn ìdájọ́ bẹ́ẹ̀ ní sọ́wọ́ máa ń lò lórí wọn pé ààrẹ ṣe ṣe máa ń gbọ́ ẹgbẹ́ pọ́pọ́ ẹgbẹ́ pọ́pọ́ àbọ̀ ṣe ìwà ti délẹ̀ lẹ́ẹ̀kan ọ̀hún ò ní ìsàlẹ̀ ti ọ̀tọ́ ní ìmáàmù lórí ẹ̀ torí gbogbo àwọn kẹta àwọn akọ náà káwọn akọ àdáàbò káwọn akọ wọn kọ máa. àìsí àdáàbò yìí òun ló kó bá dáwàtú súnà nípìnlẹ̀. àwọn alólòdó lọ́wọ́ ṣùgbọ́n kò bá lè pìrìsẹ́ǹtì ẹ̀ báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀kọ́ wọn pìrìsẹ́ǹtì ẹ̀ rọ́ǹgì ọwọ́ ti káwọn èèyàn ọmọdé kéré káwọn èèyàn náà máa àwa takò wá. dépò pé ìtakò ńlá bá ó sẹ́yìn ẹ̀rù yìí. bó tilẹ̀ jẹ́ sí wípé ìgbà míì náà tún máa wáyé tó yẹ kó wípé yorùbá máa ń parí pé àlọ́ ọ̀ràn kà àlọ́ kékeré àlọ́ ọ̀ràn kà bọ́ ojú rẹ̀ fún yóò lò nílò rẹ̀ máa ní ìdìbò fẹ́ràn nílò ìdí ọ̀yọ́. torí ìdí eléyìí gbogbo nǹkan ẹ̀kọ́ gbọ́dọ̀ wà lórí ẹ̀ bá a ti máa hábàlà àwọn ìmáàmù. fàyín náà ṣàkọ fàyín ṣàkọ àárẹ̀ tó bá ti wá bẹ́ẹ̀ máa ní ìmáàmù la àbáwọ̀ èrò ẹ̀ lọ́bẹ̀ máa ní láàrin tàràkà o yóò fi lẹ́yìn ọmọ bá rò tẹ̀lé o. yàrá ó mọ̀tẹ̀lẹ́ ti máa o torí pé ìfún àwọn tó wà pẹ̀lú rẹ̀ ní ọ̀wọ̀ àádọ́rùn mẹ́ni ó mọ̀tẹ̀lẹ́ ti lábẹ́ tó lè máa o. ẹ gbọ́ yé ọwọ́ títí àwọn tó wà pẹ̀lú rẹ̀ yẹn ó pàtàkì ó sì tóbi ju ọ̀wọ̀ ìfún àwọn ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé ní àpálẹ́ lọ ẹ̀dí báwọn ni kí ọmọ ajá ẹgbẹ́ yẹn àmọ́ kò gbọ́dọ̀ alẹ́ náà ọmọ wọn sáré náà lórí ìlú tá a fẹ́ lé ibi níná rárá o àwọn tó wà pẹ̀lú wọn mọ̀ ní ọ̀wọ̀ tó pàtàkì nínú sàrásàrà ti jẹ tó ti wọlé lọ pàápàá jùlọ nínú sẹ̀ríà àmọ́ kọ́lá fún mọ́ṣáláàtò àmà ju mọ́ṣáláàtò rò xaasọ̀ lọ. àánú wa ń lé wọn kò fún wa ní ọwọ́ tí wọn bọ́dọ̀ lẹ́yìn tí pé ìgbàláyè wà lọ àti ẹgbẹ́ wọn fẹ́ bákan náà yìí pé lókùnbà tí wàá ti ní ní àwọn nínú ilé náà la tó sì ní ní ìmáàmù náà la yóò retí àwọn ẹni tó pọ̀ nínú àpapọ̀ àti ìjọba gbọ́ ẹsẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ọ̀dà ọlọ́run títorí àsìkò wa bí náà láti dúró lé táwọn ọmọ tẹ̀síwájú ọjọ́ mẹ́jọ kọ́ lọ́n kó ti وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته